الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان جنح الليل أو أمسيتم فكفوا صبيانكم جابر ابن عبد الله نعم وقاوة ومسابات نعم، لكم ينفهم tí gbogbo àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀gbọ́ tí òjíṣẹ́ olúwa anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó wí báyìí fún wa pé idha kana junhul layli nígbà tí òru bá wọlé nígbà tí ilẹ̀ bá ń sú ìyẹn ni pé nígbà tá a máa kírun magribi fakuffu sibyanakum ẹ fà àwọn ọmọ yín wọlé o ànábì nígbà tí alẹ́ bá ń lẹ́ àkọ́kọ́ òru òun ni ìrun magrebi ànábì ní lásìkò yìí kó fó sòdòyà ànàkùn kó wọ́ fa àwọn ọmọ rẹ̀ wọlé o fa inna shayatin tantashiru hina idhin ànábì lásìkò yìí ni àwọn èṣù àwọn èṣù ni wọ́n máa fọ́n ká ẹ má wàá já àwọn ọmọ ẹtì yẹn bọ́ sọ́wọ́ èṣù òǹkàlùkọ́ fa àwọn ọmọ rẹ̀ wọlé lákọ̀ọ́kọ́ òru nígbà tó ń bá ń bẹ̀rẹ̀ ni. fàyídà dáhàbà sáà àtúnmínà lẹ́yìn bẹ́ẹ̀ bá ti wá rí kó ṣe díẹ̀ tó ṣe sàá ń wọ bí ọwọ́ ìwọ̀n ìṣáàyè lápẹ̀júwe ànábì ní bàbá ti ṣe sàá fàkàlùhùn ẹ̀dẹ̀ fi wọ́n lẹ̀ nàbà jáde ọlọ́kẹ́hùn ni ọlọ́sẹ̀ kankan ni. wàgálẹ́kọ̀ọ́ abẹ́wàb bóòrù bá sì ti dé yìí gálẹ́kọ̀ọ́ abẹ́wàb anábìlẹ̀ rí pẹ́ǹtì lẹ́kùn lé ní o pèsè nítorí o lè o o lè dúkìá ń fúyà ọlọ́run nǹkan mí fún o o lè ẹ̀mí òun ló lè èṣù gbogbo ń tí ó ká àwùjọ lónìí ara ń ta àfiyèsí ni tá à nẹ́bi tutù wá ń lọ rẹ̀ yìí ẹnìkan ń ṣe gánibẹ́ni àwọn ní àjànú wọ̀ wọ́n la gbogbo ọ̀nà tẹ́ ìtìlẹ̀kùn àlejànú ẹ̀yìn náà tì í. ànábì sallallahu alaihi ti ń kọ́ wa ní ti ọ̀rọ̀ wa lọ́rùn láyé ti ọjà abálìkì yámà nírọ̀rùn ara tó wí fún wa là ń ké fún wa láàárọ̀ yìí o. wọ́gá lẹ́kùn àbẹ̀wò àbá wadhkuru ismallah kọ́ra bẹ́ẹ̀ bá tilẹ̀kùn yín náà ẹ̀dá kọ́lọ́ àti bismillah fa inna ash-shaytana la yaftahu baban mughlaqa lẹ́kùn bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ pẹ̀lú kọ́lọ́n agbára ṣètọ́ ni ò ní ká láti fi tẹ̀lé yọ wọlé tán yìí wa awqu kirabakum wa awqu kirabakum al-kirabu ni nítí wọ́n máa fi pọnmi níjọ́hún awọ làwọn máa fi ṣe wọ́n wàá so lẹ́nu gbogbo ní tí àwa náà bá ń fi pọnmi ànábì sọlọ sọlọ ní ẹ so lẹ́nu o ẹ má sì ojú omi yín kalẹ̀ lálẹ́ o wọ́n kúrò súnmọ́ lọ bẹ́ẹ̀ bá di lẹ́nu yìí náà bẹ́ẹ̀ dà nǹkan bóyìí náà ẹ dà kọ dà kọ lọ ńgbà tẹ́ ẹ̀dá kan ọlọ́ngbà tẹ́ so àmọ́ àbí tẹ́ fi pọ́n òmìnir sí lẹ́nu wàhámẹ́rú àníyàtàkùn àwọn abọ́ yín abọ́ jẹun abọ́ ìdáná yín ẹ̀dá nǹkan bò ó ẹ̀tọ́ lọ sùn wọ́n kúrò sùnmọ̀ lọ kọ́lá bẹ́ẹ̀ bá ń da nǹkan bò tẹ́ ń kọ́ bá abọ́ àtàwọ̀ yín náà àtàbọ̀ ìdáná yín náà ẹ̀tọ́ dákọ̀ ọlọ́run pé bísí nìyá kò síbi àti ń dákọ ọlọ́run èṣù ò ní sá fún wa mẹ́ òun yẹn fẹ́ gbogbo létí wọn bá ti dákọ ọlọ́run àwọn ni wọ́n ìnváìtì èṣù kọ́ wá jòkó àti kábíyèsí ní ìtọ́jú eléyìí náà sẹ́yìn bẹ́ẹ̀ bá gbàgbé anabi sọlọ sọlọ ní àwọn èso odò ń ta wọn máa retí rẹ bọ ọba fẹ́ wọlé ẹni ọba ti dáṣẹ wọlé tiẹ̀ pẹ̀lú kínní pẹ̀lú ọkọ Ọlọ́run ọ̀gá àwọn èṣù ọ sọ fáwọn ọmọ ogun ẹ̀ pé a láàmà fi tàdà kù ẹ̀dí ìdẹ́jọ́ ẹ̀sùn lálẹ́ yìí o kò sáyò ń yàn ẹ̀yìn onílé yìí ti dá akọ ọlọ́ngbà tó wọ ọ̀darí ṣọ́ọ̀pù rẹ ọ̀darí ọ́fíìsì rẹ ọ̀darí òde ọ̀darí ìrìn àjò wọ́n kàn já ọ̀sálámà sáwọn ará ilé rẹ òpè bísí mi láàyò dáṣẹ̀ rẹ anábìlẹ̀ ni tí ó bá ṣe bẹ́ẹ̀ ṣètọ́ ni ó sọ fáwọn ọmọ ogun pé àwọn ọmọ ogun rẹ̀ pé láàbà bíi ìsàlàkùn ọ̀sáyò ọ̀run yà ń lónìí o bọ̀ọ̀bá wọlé tí wọ́n gbóúnjẹ fún ọ yóò tún máa wá sọ yín yóò máa sọ yín ànábìlẹ̀ ni ọba kí oúnjẹ mọ́lẹ̀ tí ọ̀ ṣẹbí sínú láàyè ṣètọ́ ni ọ ni ọ̀yá àjọ jẹun yìí àmọ́ wọ́n tó gbà tó tún fẹ́ jẹun yóò wá tún wí fáwọn ọmọ ẹ̀mí ẹ̀ pé wàlá àṣà ọrùn nìkan tí ò sí ní àyín lónìí o kọ́dà kò so ń jẹ o ẹni ó nílé yìí ó ti protect ilé rẹ̀ ó ti protect oúnjẹ rẹ̀ àtàwọn fámìlì rẹ̀ àwọn àǹfààní ńláńlá yìí mùsùlùmí lọ́ọ́ máa kó o sì máa lò ó òun mo fi ní gbogbo ohun tí ó wà rampant lónìí tá a máa gbọ́ pé ẹ máa jì wọ́n lọ wọ́n wí gánagànà iṣẹ́ ṣe pọ́ọ̀nì ni àwọn àlùjànnú bú kẹfìrí àlùjànnú ní máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ gbogbo ní tí ó gbà wọn láàyè kí wọn tẹ ní sílé rẹ wọn náà dínà rẹ o gbégi dínà rẹ o àwọn ọ̀nà tí gbégi dínà rẹ lànàbí ń júwe fún ọ yìí o sallallahu alaihi wasallam ilẹ̀ bá ti ń sú ẹ̀fà àwọn ọmọ yín wọlé ẹ bá gbé abọ́ ẹ bá gbé nǹkan kalẹ̀ ẹ̀kọ́ bá rẹ̀ bí ẹ bá gbomi títẹ ẹ mọ ẹfì nǹkan bo ẹṣọ lẹ́nu gbogbo bẹ́ẹ̀ bá tí wọn ń ṣe kọkàn yìí ẹ máa pé kí ni bísímìlà pẹ̀lú ọkọ Ọlọ́run. wàlá wọn tá àrùbọ àléhà ṣe à ní ẹ àwọn ìgbà àbọ̀ àwòyìn kọlà bẹ́ẹ̀ ni ibi ò ní kọva nǹkan kan gbélé ya àbọ̀ yìí ò ní tá a fi nǹkan kan ṣe kí ni wá nǹkan kan gbélé kọ́lá kò ṣe páálí lẹ̀ dàbò ànábì ní Sallallahu alaihi sọlá sọlá bẹ́ẹ̀ bá ti wá ń ṣe ẹ máa dá akọ ọlọ́run pé bisimilá wà á tó fi ó mọ̀tọ́ bí hakùn kọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ sùn ìdílé bá ti ń tan fìtílà iná jàǹgó àbí iná láńtà àwọn là ń pè ní mọ̀tọ́ bí ẹ̀ ànábì o sallallahu alayhi wa sallam làfi ní adúgbàbọ́lọ́n tó ti wá mùsùlùmí ìsìláàmù lẹ̀sìn kan tí ó bọ tètò báyìí rí ó ti dáa lálìkìyàmù ó ti ní bàjẹ́ àtọ̀run àtàyé àtọ̀run ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọdé kọ̀ọ̀kan bàjẹ́ mẹ́rin àmì ẹ̀dá kan ó àwọn táwa náà lè fi defend ká protect ara wa tá a rí lọ́fẹ̀ẹ́ tá a fowó gbà á nke fún wa mọ́sálásí à ń gbọ́ wá sí ẹ má jẹ́ ọmọ gbé tí kan wọlé ọmọ gba ìpèjì jáde o síra rẹ lóore o tàwọn mọ̀lẹ́bí rẹ ní oore o ọlọ́mọṣà sàmànà gbogbo wa o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين